أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا بسم الله الحمد لله والصلاة والسلام أتمنى الأكملان على سيد المرسلين وعلى آله الطيبين وصحبته الأكرمين الأجدين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد سنت في أفواي صفوان آه، ب ب topic كان بابا بالا أتي توفوا لا سوين في جان قلة في نبي رمي والماء أطهر وأطيب النفس والماء أطهر وأطيب omi ló má jù ló sì dá jù ibi tí wọn fi sábẹ́ àṣọ àti mú èrè wánu àdéhùn sọ̀rọ̀ ìhàyè sọ̀rọ̀ àmọ́ àdéhùn wa nínú sunan alimán tẹ̀lé rahimahullah wa ghairihi so ipe àwọn ará kóbà àwọn ni aya ìsọ̀kan tó lè pín fi hèrè jáde ìṣẹ́gun náà lọ́tà hàrù wọlọ́ ìṣẹ́gun lọ́tà hèrè àwọn ẹ̀rí tó wá nínú sunan náà sọ nípa pé kí wọn fi omi tábà náà ni ó dájú ṣùgbọ́n tí wọn bá lè lómi yéèjì ọjà kí wọn kọ́ fi òkúta nàdí kọ́ wá fi omi tẹ̀lé kọ́ wá fomi tẹ̀lé kọ́ wá fomi tẹ̀lé tó ti yẹ sódà tí wọn náà lọ dájú torí pé yóò yóò ràn yàn lọ́wọ́ láti rí pé ẹ̀ rọ́ ìhà kí oorun ìbẹ́ kọ́ má lè wà lọ́wọ́ yàn tí wọn bá kọ́kọ́ lu òkúta sọ tó bá lu òkúta tán tí wọn fi omi tẹ̀lé tó ti bẹ́ẹ̀ náà yẹn láti fọ ọwọ́ rẹ̀ pẹ̀lú ọṣẹ sọ̀bùn àbí oṣinan àbí ishnan ìṣàlàyé fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá bọ́dà àṣọ pé sùn dọ́kì ṣe pé tí àwọn bá romi yẹn ló lo òkúta o yẹn ló lo òkúta tí àwọn bá romi àbí tó bá dógún kò òkúta àtàṣe tí alimam ibn habibi wi nínú àwọn amakiri wọn máa malik rahmatulah jamiya so tẹ́ pé náà ni ọ̀rọ̀ wọn ni imam khalid tẹ̀lé ẹni mọ̀tọ́sọ̀ lọ́wọ́ so ọbẹ̀ lè yọ̀rọ̀ tó lẹ́nu so that ọgbọ̀n kan yìí ni a ti sọ síwájú ṣùgbọ́n òkúta tó bá fẹ́ fi tábà wọn tí òkúta tó bá ní tó bá jẹ́ pé òkúta kan lèèyàn rí tó ní bí ọmọ mẹ́ta ìyẹn ni pé òkúta kan tí wọ́n bá pè náà lèèyàn fẹ́ lò òkúta ìgbà tí àwọn olómi òkúta lèèyàn fẹ́ lò àbí àkọ́kọ́ fẹ́ lọ́mọ kó tó fi omi tẹ̀lé tí wọ́n bá rí òkúta kan ṣoṣo tó ní ọmọ mẹ́ta tó ní orí mẹ́ta láì one two three so tó ní orí mẹ́ta orí mẹ́ta yẹn àwọn onímọ̀ torí pé ní tọ́ba rọrùn kẹ́ pé èèyàn lórí kọ̀ọ̀kan láti fi tábà láti fi nù dé so ó ti dúró nípò òkúta mẹ́ta náà àbí tí ọba rọrùn ló tí ọba rọrùn ń túmọ̀ sí pé yóò dúró nípò òkúta kan náà so eh, ọlọ́run balẹ̀ wàrà ti fúnyẹ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sọ pé tábà fẹ́ tábà àmọ́ fẹ́ nù dé káwọn tíra fi ọwọ́ wa kan eh, káwọn fọwọ́ tábà náà àti sọ ẹ̀ kọ́dà kan káwọn fi ọwọ́ gbá nǹkan ọmọkùnrin wa mú èyí òun àwọn ọkùnrin wọn mọ̀ sí gba ọwọ́ ọgbà abẹ́rẹ́ mú gẹ́gẹ́ náà lọ́bìnrin tó ń sọ ọgbà abẹ́ mú so torí pé anábì sọ pé sọlọ lọ sọlọ wọn láyé àmọ́ sanna ahadukum zakara hobi ẹni ni wọn sọ ìṣe ni anábì sọ pé sọlọ lọ sọlọ kí wọn kálukú wa tí a bá ń tábà ká má fi ọwọ́ gbá abẹ́rẹ́ mú ọwọ́ ọ̀tún wa wọ́n ti ká má fi ọwọ́ ọ̀tún wa gbá abẹ́rẹ́ mú so ọwọ́ sì ni a máa fi ń gbámú ọwọ́ sì ni a máa fi ń tábà ìyẹn lè mú ọwọ́ ọ̀tún kó fi kó gbé ike àbí àgé àbí nǹkan tí wọ́n máa fi gbomi sọ́wọ́ àbí bí nǹkan tí wọ́n fi ń fẹ́ ṣe ni so sí ibi tí wọ́n ti tábà àti ọwọ́ sì so that ọwọ́ ọ̀tún náà lè gbámú ìgbọ́n kan máa fi ọwọ́ ọ̀tún bá abẹ́ mu tí wọ́n hadith yìí wàlá yà màsánà àhàdìkọ́ mọ́tà kàlà hó bìyà nìyẹn so now, ń bẹ́ẹ̀ náà ní màtàlẹ́ pé lá níbẹ̀ la náhìá ni kọ́dà máa sọ pé la náhìá náà gbogbo náà dáhùn ní oṣù tó máa ní pé a sọ pé náhìá ni pé ànábì tó ká máa ṣe bẹ́ẹ̀ sọlọ sọ náà máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣẹ́nu àwọn tó máa sọ pé haram pé la alábàbí ha ìyàdà tàbí náà lómi kọ́ra ẹ̀ so that àwọn bí wọn ti bẹ́ẹ̀ náà ti sọ pé láńbì lè kàrọ́ hà ni àwọn kan sọ pé lè ṣáàd lè kàrọ́ hà ìtumọ̀ pé lè kàrọ́ hà ni wípé ṣẹ̀yà kọ̀ ìyá pé ká má fọwọ́ gbá abẹ́wàmú ọwọ́ ọ̀tún gbá abẹ́wàmú nígbà pé ká má ṣe bẹ́ẹ̀ ọdọ àdìkọ́ síbẹ̀ lọ́nà pé kàláhàn ìránṣẹ́ lọ́n ṣùgbọ́n torí pé ní àwọn ẹ̀ka sọ pé lòdò ṣáàd wọ́n fi ń ṣẹ̀rù ṣáàd fún wa ni ìyẹn pé ṣẹ̀rù àti tọ́ka sọ́nà nítorí tọ́ka sọ́nà pé tó dáa jù ni pé ọwọ́ ọ̀tún yín ẹ má fi kàn bẹ́yìn so ẹ má fi gbà bẹ́yìn so ẹni tó sọ pé kàláhàn àbí lòdò ṣáàd ni nítorí pé ní ìkà yìí ọwọ́ àlàwájú adab ọwọ́ nípa pé àná wọn sọ́ọ́dọ̀ sí gbogbo tó bá ti wá ní ìwà pé anábì ń kọ́ alẹ́kọ̀ọ́ sọ́lọ́ lọ́sọ̀rọ̀ wọn ní nǹkan yẹn tí iná ìbá wá tí ó rẹ́pọ̀ anábì bá kọ̀ọ̀kan ká wọ́n ṣe nǹkan ni nítorí sí pé tí tó bá gbàdọ̀ nǹkan ṣe ń kọ́ alẹ́kọ̀ọ́ ká má ṣe nǹkan so ìtumọ̀ rẹ̀ ni pé ká má ṣe nǹkan yẹn kése pé haram ni makuruhu ni àdìkọ́sọ pé báyà ṣẹlẹ̀ àfọlẹ́ àwọn àdìkọ́sọ pé lẹ́lẹ́ṣàd bẹ́ẹ̀ náà ni àwọn tó sọ pé lẹ́lẹ́ṣàd náà bákan náà sọ pé nítorí tó ń jẹ́ sọ́ọ̀fù bákan náà òun ni pé abẹ́ ń kálukú wa bá gẹ́gẹ́ kan lọ́jẹ́ nínú ara ń kálukú wa sọ́dọ̀ kí àwọn fọwọ́ tó ń dá ẹ̀jẹ̀ kankan mú sọ̀rọ̀ àdìsẹ́ pé haram ṣùgbọ́n tí wọ́n ti pè wọ́n ní ìgbédè yìí lọ́jọ́ sọ́ọ̀rì tó ti sọ̀rọ̀ fà láàánáhìá bí tí wọ́n ti pè láàánáhìá ní ìlú fún mi sọ pé kò níbi tahim ńlá lọ síbi àkàrà àti àbí àwọn tó ti pè lè ṣáàd. now tí títàbà ní àti sàlàyé ní kúkúrú àwọn tàbásẹ́ ìgbà bẹ̀ tí wọ́n pé àdàdúró torí táfìlẹ̀ sún síwájú insha Allah ta'ala. tàbásẹ́wọ̀n lẹ́ni tábà náà takàpá àkàn mẹ́nu kún bẹ́ẹ̀ àbí ká káṣẹ́ wọn báyìí sọ̀rọ̀ tàfẹ́ yá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ọ̀dà wọn fọkà ha rahman wọn láàjọ ayé ṣùgbọ́n n tó kún sí ni pé ní ká lọ alẹ́sẹ̀bra alẹ́sẹ̀bra òun gan àwọn onímọ̀ sọ pé nínú sọ pé wọ́n ní òun gan tó kápá ju títábà ọkàn gbájú ní أن lọ nítorí pé ní àdìsíbọ̀ yìí ìtàbàkọ̀ lọ́la máa la ojú bìí gbogbo onímọ̀ yányá ní àwọn panupọ̀ pé ọ̀ràn yẹn ni gbogbo onímọ̀ àwọn panupọ̀ pé kíni ọ̀ràn yẹn ni àtọ̀ sí àlìsìnjà sí àpẹ àlìsìnjà àtọ̀dájọ́ ìṣíwájú mo ti yẹ kí wọ́n sọ pé ntọ́jú ọ̀ràn yẹn ni pé àìntọ́jú ọ̀pẹ́ wọn ni pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n eléyìí kò sí àpẹẹrẹ pé àlìsìbọ̀ àlìsìbọ̀ náà ni pé kí n ro kóra dó ìtumọ̀ ẹni يعني استفراغ الاستفراغ حتى ينقطع ما في ما في الم... آه، حتى ينقطع ما في المحل من المادة أي من مادة من مادة الأمر وصفته أن يأخذ الإنسان ذكره وينثره نثرا خفيفا أو ويجربه جربا خفيفا إلى الحشفة èèyàn tiẹ̀ máa ń sábà ṣẹlẹ̀ níbi ìtọ́jútọ́ àkàǹkùn lọ wọ́n ní àlèsèbá náà pé kí wọ́n farabalẹ̀ kó dẹra alẹ́ díẹ̀ tó bá tábà tán bá yàgbẹ́ tán àkàǹkùn lọ àbọ̀tọ̀ ọ̀rọ̀ àfàlàbẹ̀ kọ́ dẹ̀ra díẹ̀ tó bá ṣe yíhun so títí tí ìgbẹ́tọ́yà alápèjì tó fi dá wọ́n ti jẹ́ pé ìdẹ́ọ̀dì tán tẹ́ dà kò tí ì dá tán jẹ́ mi jẹ́ pé ṣùgbọ́n tó bá ṣe náà ṣòrí tó bá kù ní ibi tí ilẹ̀ ti ń jáde akọ́mkùn lọ ìjókòó jáde ẹbí ọ̀dọ́ náà ó bá yẹ pé tọ́ náà tó bá ra falẹ̀ tó bá dẹ́ra díẹ̀ tó fara balẹ̀ tí ọ̀sán tí ó ṣẹ́kù níbi ìtọ́wọ́ wa jáde tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ẹni wọ̀nyán tìrá zakara hù yóò ra zakara ẹ̀ báyìí zakara yóò ọkùnrin nǹkan ọmọkùnrin yóò ra fọwọ́ fà nọ́tìrán khafifan àbí yàdìrìbàhù àbí kọ́ ra fanà kọ́ fàmọ́ra tó fara ti ní ìrọ̀ àti zakara yìí ní ìrọ̀ àti zakara ti yìí àmì aspect zakar láti ibi ìpìlẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ yóò fọ àwọ̀ جربا خفيفا الى حشفه ابي نترا او ان يمثله نترا خفيفا من حشفه نيجي نعمل له نفقه yóò fọwọ́ fà yóò fọwọ́ wọ bí o tẹ́lẹ̀ fà kan yóò tẹ́lẹ̀ ara fà kan wáyé yóò fọwọ́ wọ tí ò ní jẹ́ kó pọ̀ jù wọn bá ìlà àṣàrà títí di orí nǹkan ọmọkùnrin rẹ̀ yóò fọwọ́ láti di ìpìlẹ̀ ìpìlẹ̀ nǹkan ọmọkùnrin yóò àfọwọ́ lọ síbi orí nǹkan ọmọkùnrin rẹ̀ so ní tọ́ba ṣẹ́kùn ní ọ̀tọ̀ ẹlú ọ̀gọ́dà yóò jáde akẹ́kọ̀ọ́ náà yóò jáde ṣùgbọ́n ní kọfífà ọmọ ń dè kọfífà níwọ̀n bá tí ò ní kọ́ torí tí bá pọ̀ jù ó lè ní jẹ́nira fún ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ àbí kọjá pé ọdún òyìn ìyàn nǹkan ọmọkùnrin rẹ̀ kọ́ lẹ́yìn gbàdúrà ń bẹ́yà wẹ́lá ṣepọ̀ wọ́n sọ pé nutron kọfífà oníkóró bẹ́ẹ̀ kọjá pé ẹni bá a jẹ pé tìbẹ́ náà nígbà tó ra dé ránjọ́ bùsọ̀ ìbẹ́ náà nídàjọ́ rẹ̀ náà. so eléyìí kò sí àpẹẹrẹ rẹ pé kí n ò ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ torí pé kí ìgbẹ́ mọ́sẹ́kù sí yàn lè bẹ́ẹ̀ náà kí tọ́ mọ́sẹ́kù sí yàn ní ojú ara kọ́ ẹ̀ pé wọ́n àwọn aṣọ pẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n lo aṣọ bẹ́ẹ̀ àbí wọ́n lo aṣọ bẹ́ẹ̀ àbí wọ́n da aṣọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọmọ ayé aṣọ tí wọ́n bá lo àbí tí wọ́n bá wọ̀ ẹgbẹ́ wọn máa wà níbi aṣọ ẹ̀ tẹ̀lé ẹ̀ tẹ̀lé kírun ẹni bẹ́ẹ̀ kí wọn ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ náà ni ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan mi to Al-Qur'an so bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan ìbáda mi jẹ́ pé ìmọ̀ra ṣe májẹ̀mú bẹ́ẹ̀ ọjọ́ májẹ̀mú bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n ti sọ pé àlìsìgbọ́ yìí dandan ẹ̀rí hadith Abdullahi bin Abbas radiyallahu anhu máa ń sọ sàhálà fi sọ قال قال رسول قال مر رسول الله صلى الله عليه وسلم بقبرين أنا أنا صلى الله عليه وسلم قال دفع كان يؤذبان صاحبهما أنا طبعا صحيح ميدو عن جميع أما يؤذبان في كبير صاحب ابن عباس يقول أما يؤذبان في كبير أنا أنا بس أنا أنا وسلم النبي إنهما لا يؤذبان أنا طبعا صحيح ميدو lẹ́yọ azaban wọ́n ń jẹ wọ́n ń yà ń jẹ wọ́n ń yà àwọn tó wà ní sáré méjì wọ́n jẹ́ wọn kọ́ lọ́kọ́ wọn bẹ́ẹ̀ tó dé mùsùlùmí o níbi ìyá sáré ìyá kẹ́mà. wọ́n máa yọ azaban fi kàbírì ṣùgbọ́n àwọn méjèèjì yẹn kí èsì kan tó tóbi ni wọ́n jẹ́ ara lé lórí kọlọ́run kọ́tù hadith yẹn pé wọ́n jẹ́ ara lórí nǹkan tó tóbi ìyẹn ni pé nǹkan tó tóbi lẹ́sẹ̀ torí pé tí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi ni wọ́n ò ní jẹ wọ́n yà nítorí wọ́n bá tí wọ́n bá ń jẹ ẹ̀rọ lórí túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ tó ṣe kíni ẹ̀ṣẹ̀ tó tóbi nìyẹn ṣùgbọ́n tìmọ̀ ẹni pé nǹkan tí wọ́n ń jẹ tí wọ́n ń jẹ wọ́n yà lé lórí kìí ṣe kan tó nira fún wọn láti ṣe ní ayé láti dìnà sí kìí ṣe kan tó tóbi lórí wọn pé láti pé kí wọ́n má ṣe àìfarabalẹ̀ wọn ni àti àìwọ́rì sí pé tọ́lọ́ntàn ibi tí ma ma ma ọ ṣe tiẹ̀ sọ ibi tí ma ń jásí ní àdájásí fún àwọn àtọ̀ àwọn ọkọ̀ṣọ́ wọn bẹ̀rẹ̀. amma ahaduhuma anabi sọ pé sọlọ sọlọ ọ̀kan náà méjèèjì fàkàna yà sí àbẹ́yìn náà ní àti ìdìnnà ní ìmà. ẹ àkókò ni ó gbọ́ ilé ìbásọ́dọ̀ ilé ó gbọ́ ilé ìbásọ́dọ̀ tó ìyẹn ni pé ìjọba ń pè náà ni pé kí wọ́n máa dọ́rọ̀ láàrin ara wọn síra wọn máa dọ́rọ̀ káàkiri lọ́nà tí ọkùnrin yóò fi ba ṣèbàjẹ́ tí ìbàjẹ́ fi tí ó fi pilẹ̀ láàrin wọn ìyẹn ni pé lọ́gbà tó fi ṣèbàjẹ́ láàrin wọn táwọn yóò fi dàrú tí yóò fi ní tó ọmọ akitaba haba subhanallah kaba yìí pọ̀ lákòókò wa yìí lọ́wọ́ láàrin ọjọ́ làwọn ṣe súnmọ́ wọ́n jẹ́ bẹ́ẹ̀ kọ́lá bẹ́ẹ̀ wọ́n ju ẹni tí yóò fi súnmọ́ àgbà lọ́sùn subhanallah kẹ́ni ọmọ dìlẹ̀ òfófó subhanallah ọ̀pọ̀ gan

wọ́n lọ ń jẹ́ àfàlà dáradára ọ̀rọ̀ tó máa bàjẹ́ lẹ́yìn wọ́n ní òkè lọ fún kéde pé wọ́n á gbọ́ wà ní hẹ́n hẹ́n wọ́n á lọ lè sọ fún tọ̀ kí sọ̀rọ̀ ọmọláàbí ẹ̀sìn tó dà so that nǹkan yẹn ó yẹ ká fura sí gan ẹlòmíràn tí sọ báyìí lọ́nà pé kí ló ti wọ́n gbọ́ nǹkan báyìí yóò nítorí kókó nítorí kí ló ti lè sọ fún tọ́ nígbà tó ń sọ bẹ́ẹ̀ nítorí òun fi lè gbọ́ ni àfẹ́ máa gbọ́ ní tí ọ̀dà wọ́n sọ lédè wọ́n sọ máa fẹ́ gbọ́n tí ọ̀dà kí wọ́n máa dọ́rọ̀ lọ́wọ́ aṣọ létí ọ̀rọ̀ bàjẹ́ sọ́kànnà náà kọ́ sànù ọdẹ kó nǹkan tó wá ṣe láti jìnnà sí ẹ̀kọ́ islam jù ara mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àtàtà láǹfẹ̀ súnmọ́ nsìn ṣòkòtò ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wa àtàfà àtàwàtì ọ̀pọ̀lọpọ̀ ọdọ láǹfẹ̀ nísọ nísọ ẹ̀nà kò tún ojú wa ṣe ni. náà ẹni tí òkè ogun sàn ju ọ̀pọ̀lọpọ̀ wa la ibi tí wọ́n ti ń bí wọ́n wa ọlọ́run kọ́ نعم تي اكيد اما اما الاخر صدا يعني ان فكان لا يستبرئ من دوله فكان لا يستتر من دوله فكان لا يستنزه من دوله رواية ما تدعى عندها رواية تدعى شاك ضد ما يتوى أنه سلم البخاري رحمه الله رواية الإمام ابن ابن ابن عساكر ولا يستبرئ من دوله رحمه البخاري ibi tá à ń lọ nù. anabi sọ pé sọlọ sọlọ lórí ìrìwá yà yìí pé ẹwọn tó ń yẹ fara balẹ̀ tó bá tọ̀ tán nù tọ́tọ̀ tán bá yìí dé jì tó sáré wọ́n sọ̀kòtò ni èyí tó bá tó bá kù ní ibi má níbi kí wọ́n ti ń pè níbi ojú ara yóò máa kán sí aṣọ tó bá wọ̀ àbáṣọ tó bá wọ̀ ṣe hàn pé tí wọ́n bá fi ń kírun bẹ́ẹ̀ ẹ̀bí ní fi ń kírun tó mọ̀ rẹ̀ ni bí fi ń ṣe nǹkan tó yẹ pé ìmọ̀ra jámájà wọn bẹ́ẹ̀ ẹ̀bí nínú ṣe nù lẹ́sìndínlẹ̀ kò ní nǹkan yẹn nù bíbà tí ò ṣe nù ìyẹn wà di wàhálà sí lọ́wọ́ wọn jẹ́ kẹrin kọ́lọ̀ nǹkan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ níbi tí wọn fi tọ́ sí yáàmù kọ́lọ̀ nǹkan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ so fàlàyà sábẹ́rẹ́ ònìlọ́ọ̀lì àyè má jẹ́ ká ọ máa balẹ̀ tó bá ṣe kí ní tó bá ṣe bẹ̀rẹ̀ tán àbí tó bá yàgbẹ́ tán àbí tó bá tọ̀ tán iná lọ́fà tó fi jẹun tó fi jẹun jẹun jẹun àná sáré kọ́lọ̀ nǹkan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan yìí pọ̀ gan o

bí wọ́n á kí jama tàǹgà náà jọ́n bí wọ́n kí jama tàǹgà èèyàn bá jama mà yóò tọ́ ọmọ jẹun pé ọlọ́run sàláfíà mi ṣe kìnnìún ṣùgbọ́n ọlọ́run mọ̀ pé ní tí wọ́n bí ìṣèkínà ni pé kí wọ́n fi yá kí wọ́n fún un ní mímá òun kálukú sì rèé ìgbésà bí sọ bí ó bá ṣe ìsìnbá òun kálukú ẹni tó kálukú ti fara balẹ̀ tẹ́ pé ìtọ́ ti dá àdúgbò ti dá lára rẹ̀ bí ó bá níbà ń bọ́n kálukú ṣe bá ṣáàbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá mi báyà ṣẹ́jú tí odò fi dára dára rẹ̀ ó ti mọ ẹlẹ́nu nínú ṣe sí òun pé tóun bá ti tọ̀ kó wọn ò ṣe bẹ́ẹ̀ tóun bá ti àjọ kó wọn ò ṣe bẹ́ẹ̀ ẹlẹ́nu bá ẹsẹ̀ mẹ́ta ni ẹlẹ́nu bá ẹsẹ̀ mẹ́ta márùn ni kí wọn sáà ṣe tẹ́ kí wọn ṣe kí ṣe pé kí wọn lè pa pàpàpàpàpà so that nítorí sàgbọ́n náà ń sọ́kà àwọn onímọ̀ apani pẹ̀lú pé kí wọn ṣe ti bla ẹ mẹ́nà bọ́ọ̀lù bẹ́ẹ̀ náà mẹ́nà lọ́wọ́ ẹ̀rí tó wá níbi bọ́ọ̀lù náà ní ń jẹ́ ẹ̀rí fún ti ráyẹ̀ torí pé àlùkáyà kì í kọ́ àṣọ àlẹ́ bọ́ọ̀lù. بجانب أن كل منهما أذى بجانب أن كل منهما أذى سو so ولا whether في رواية مالك قال لك قياس قياس قياس مساوي قياس مساوي تبع لك قياس معنوي سو أنا كل ما أنا قسم نعم أنا استباع بس لا جاني ما بعرف أشوفه كوجنا أنا قسم أنا كفر جدواه أنا بس أمدي كفوا شيء بس أنا وا أنا بدي بلاو اللهم انت اغفر فتوى الله فتوى الجنه واي منا لم يلم اللمه ọlọ́run ọba ṣàforíjì tó kó tó tó ka tó tó fi kárí ojú tó fi fọwọ́ bí ẹ̀ṣọ́ wa máa ní ìròyìn yẹn tó àti bá ìròyìn yẹn àti bá mùsùlùmí. fàáyò mi ńlá mi ló ń lọ àmà tani ọmọ dẹ́ṣẹ̀ nù wa tí ọmọ láṣẹ tó nù wa ọmọ ṣà nù wa o. قال رحمه الله ومن لم يقل منه بول ولا غافل وتوضأ لحدث أو نوم أو لغير ذلك مما يوجب الوضوء فلا بد من غسل يديه قبل دخولهما في الإناء. نعم afa sọ fún andi pé fásitì mi yìí ìpín ọ̀rọ̀ mi yìí the topic mi yìí pé ó dẹni tí ó bá ó bá ṣẹlẹ̀ ọ̀làdí màmá màmá ńlá mẹ́kùnrin ó jẹ́ nìkan tí ọba tọ̀ kò sì jẹ́ pé kò sì yàgbẹ́ kò sì yàgbẹ́. nítorí bí ṣàlùwàlá nítorí bí mo ṣàlùwàlá ni pé hadas kan ló ṣẹlẹ̀ ìyẹn ni pé ẹ̀gbin kan yàtọ̀ sí tìgbẹ́ sẹ́yìn pé ẹ̀gbin náà nìgbẹ́jẹ́ àti tọ̀sùgbọ́n nítorí mo nítorí fi ṣe kí ni nítorí mo ṣàlùwàlá nítorí mo ṣàlùwàlá ẹ̀gbin mi lọ jẹ́ gẹ́gẹ́ bí tí èsẹ̀ gbin ìtọ̀ tí èsẹ̀ tí èsẹ̀ kí ni wọ́n ti ń pè ẹ̀gbin ìtọ̀ àti ẹ̀gbin ìgbẹ́. بحدث جابي ريح كالريح غيبي الريح يعني يسو نعم أو نوم أو نوم أبين تي أبا بشالولا أبا مشالولا كي تيسي حدث كي يسي أبين ما تبا مشالولا نكي ما كان سببا لحدث انتو جي ìdí àyìntọ́lẹ̀ fa nǹkan tí ẹ̀gbìn fi lè jáde lára so wọ́n ti dákọ̀ kan náà ní náà gẹ́gẹ́ bí oorun ṣe à ń pé oorun tí wọ́n bá sùn dánwò wọn ni oorun tó jẹ́ pé àwọn mọ́tò àmàlẹ́ kan sọ pé mustaf colin àbí wọ́n sọ pé sakili oorun tó oorun tó wọ dọ́bìtì náà ni pé ọ̀rọ̀ tí wọ́n ti dọ̀bà pẹ̀ tí ó wà mú dọ́bìtì tí wọ́n ti so òun náà ni oorun tí wọ́n bá sùn tó jẹ́ pé èèyàn onífínì ẹ̀ ń tọ́wà lẹ́gbẹ̀ẹ́ yẹn pé ń sọ̀rọ̀ èèyàn onífínì pé ń sọ̀rọ̀ náà bá ti sùn náà dọ́bà sùn náà pé àwọn ẹ̀ ti ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn ọ̀dọ́ àwọn kan náà ní tí àbá mú lọ́wọ́ tí ó gbọ́dọ̀ lọ́wọ́ yàn ìrọ̀rùn báwọn náà ni ohun tó jẹ́ pé wọ́n fi síkò tó lè jálù àlá wọ́n fi síkò pé ọ̀rọ̀ nǹkan ẹ̀dùn ti dẹjáde kí wọ́n máa má so ìrọ̀rùn báwọn òun ni tí wọ́n pé ní tí wọ́n bá jáde lára yàn àmọ́ wọ́n kọ́dọ̀ lórí ọ̀padà wá wọ́n padà sọ̀rọ̀ dìtọ̀ sí inshallah ta'ala so tó bá pé ìrọ̀rùn tí wọ́n fẹ́ fi ṣàlọ́ àlá torí pé nítorí jẹ́ bí ẹ̀gbin yàtọ̀ sí ẹ̀gbin tìgbẹ́ àti tọ́ni ẹ̀bí iṣó gẹ́gẹ́ bí iṣó àbí ntí ètò ẹsẹ̀ gbin gẹ́gẹ́ bí oorun ìyẹn ni pé tọ́jọ́ sáàrò fún hadaf ẹ̀ gẹ́gẹ́ bí oorun àbí tó bá ní ìdájọ́ oorun gẹ́gẹ́ bí ti hadọ̀ lápèjú rẹ̀. no istihadọ̀ àti istihadọ̀ gan alikakun ẹ̀gbin nítorí ẹgbẹ́ kékeré ẹ̀gbin ní istihadọ̀ bí wọ́n ṣe istihadọ̀ ẹni tó lè mú ṣàlọ́ láàmì. kì í ṣe bẹ̀ kì í ṣe tọ̀ ọba hadaf àbí gẹ́gẹ́ sáàbù oorun gẹ́gẹ́ bí oorun àbí oorun gẹ́gẹ́ bí kí èèyàn dákú àbí kí èèyàn hó rírà àbí dáká yọyẹ ṣe àpé ẹni tí dáká yọyẹ tí dáká yọyẹ rẹ yẹ tọ́ yára wòye ṣẹ́jú kan àbí àbí abẹ́ ní tẹ́ kó dákú ọ̀nà títí ọ̀hún yìí rà ọ̀sùn tẹ́ náà pé zara lak so the examiner náà bí náà ní àwọ̀ ọ̀ bí sókè now. أو لغير ذلك مما يجب أو لغير ذلك مما يجب àbí nǹkan míì tó jẹ́ pé tó bá ti jáde ń máa ń ṣe àlùwàlá lọ́ràn àyànfẹ́ tó bá jáde lára ẹ̀ ìmọ̀ ṣe lọ́rọ̀ yẹn lórí kalistihadọ ẹbí istihadọ alimustahadọ ṣẹntì sistadọ ìjàwọ ọdà ẹgbẹ ní ọmọ ṣàlọ alábìrin kọ̀ọ̀kan yóò máa ṣàlọ alábìrin kọ̀ọ̀kan torí pé ní yóò máa dájọ tún ara ṣe yóò sì máa tún ara ṣe yóò máa ní ti ibẹ̀ yóò sì máa lo nǹkan mi yóò máa fi di ibi tí ẹgbẹ ti ń jáde kẹjọ náà láti jáde sí lára aṣọ àti ní ibi tí wọn ti kírun náà nga bí bá àwọn tá a sọ náà síwájú náà gẹ́gẹ́ bí wọn jẹjẹrẹ hàtà tí máa nǹkan tó tó tó dóní pọ ọgùn lẹbi kí wọn dákú àwọn kọsọ wọn bẹ àbí àwọn húrúyà àwọn kọsọ wọn bẹ àbí èèyàn yà wèrè àwọn kọsọ wọn bẹ náà gbogbo ìṣúná. tọ́ntàn bá fẹ́ ṣàlàyé fún ọ̀tàn yìí tí èsè torí ti gbé àtìtọ̀ ṣe àpé tí wọ́n ti pé ọba dẹ́kun ti gbé àtìtọ̀ ìdájọ́ ti ṣíwájú. wọ́n ní dandan kóńtọ̀n kó fọ ọ̀rẹ́ méjèèjì rẹ́rù aláhùn eh, yẹn nù láti pé kèsì dandan ní afá àgbàlérò níbi tí wọ́n bọ̀ wọn ọdún ṣe àlọ́tà là so láàbùd nínú nínú òde lágbára ìwọ́n àlá sàbákọ̀ aláwọ̀ náà ọ̀là kàlàs ìyẹn ni pé wọ́n máa ní kò sí tàbí ṣùgbọ́n níbi nǹkan ìyẹn ni pé ó lè yan kábàáyé tàbí kò ṣe kò sọ́nà tó fi lè bọ́ọ̀bì kábàáyé kò ṣe nínú àná ìfimọ́ tó mọ̀ sí dandan. بمعنى أنها لا سباق ولا مناص ولا خلاص يعني إلا أن تفعل هذا الأمر لابد لابد من كذا عندما أستخدم فعل مدار فعل مضارع واسعا يعاد يعني يقول لابد أن تفعل هذا سودان بدأت الكلمة ما تقول فعل مدار مضارع أبو عليه في أن أن أو أن واجه فعل مدار لا بد أن تفعل كذا كونين كاتم في واشيطة كونين كاتم في لا بد وأن تفعل كذا ما لم يسمى منصوب خطأ من الأخطاء اللغوية من الأخطاء الشعيان لا بد أن تفعل كذا مثلا لا بد أن لا بد أن تتوضأ لحدث أكو جوي أن لا بد وأن تتوضأ لحدث نعم so uh, نعم uh -huh. dandan ni kí èèyàn fa ọ méjì kí wọn tó ṣe kí wọn kí wọn tó fi lọ ibi tí àwọn ọlọmọ tó ti ṣàlọlá ọjà gèèyàn ọjà nǹkan tó fẹ́ tí wọn tọwọ́ gbọ́ tí wọn fi máa ṣàlọlá ṣù ọjà dà pé dandan láti ṣe dandan so now. Uh-huh. ṣe àpẹ ọlọ́ṣàlọ́lá ni wọ́n ní dandan ẹ̀rì pé àfáà yìí wọ́n ti nípa pé kí wọ́n fọwọ́ ìrọ̀rọ̀ kí wọ́n fọwọ́ sí kí wọ́n fọwọ́ nígbà tí wọ́n bá fẹ́ tábà tí wọ́n bá tábà ìgbà sọ pé tábà kò sínú àlàlà ọ̀dà dòní ìfọwọ́ níbí ìfọwọ́ níbí nítorí wọn sọ pé títí ọjọ́ dẹ́ta lọ lánàá wọn tó fi kàrárà yìí ẹ̀dá wọn dọ́ wọn tó fi kàrárà yìí so gbàtà wọn sọ pé dandan gbàtà ọjà pé tí wọn fẹ́ tí wọn fi tí ọdásùn tí wọn sọ gbẹlọ tí wọn sọ bíi tọ́fẹ́ dàbí pé wọ́n ṣe lọ́rùn èèyàn àbí àlọ́gbọ́n ti gbọ́ pé ọ̀ràn yẹn ni kí wọ́n fọwọ́ kótó tọwọ́ ẹ̀bọ̀ bí tóbi ibi tọ́lọ́ mi tóbi mọ̀ ṣàlọ́lá wọ́n fi wá dé afá ìhàmù yẹn àbí tawahum yẹn n tí àwọn ilé máa gbé n tó hàn gbólóhùn yàn yìí wọ́n ti wá sọ pé wà mí súná ní wà mí súná tó lòdó é wọ́n fi wá inú súná lọ́wọ́ wa inú súná lọ́wọ́ lá kí èyí ṣe kí ni kí èyí wọ́n fọwọ́ so min sunna tó bẹ̀rẹ̀ ni pé min tàbẹ̀ẹ́d ni tàbẹ̀ẹ́d níbi pé ẹnu apá kan sunna àlùwàlá òun ni kéèyàn fọ ọwọ́ tó dẹ́kọ̀ọ́ àwọn sunna yòókù bó ti yẹ kí wọ́n sọ tán yẹn náà ọ̀dọ́ wọn tún sọ náà sunna yòókù wọ́n sọ pé mọ́dúnmọ́dọ́ tó ń ṣe àtúnṣe ń sọ̀rọ̀ wọn kò àṣọ níwájú ń ṣe àlátàlá so nínú sunna àlùwàlá òun ni kéèyàn ṣe kíni kéèyàn fọwọ́ ọ̀dọ́ tó kéèyàn fọwọ́ kéèyàn tó kéèyàn tó tọ́ abẹ́rẹ́ àlùwàlá so nínú mọ́tà bá wàlúkọ̀ ọ̀sán mọ́tà nǹkan sọ súnà ni nǹkan sọ súnà ni nǹkan pé mustahabu ni nǹkan súnà ni nǹkan sọ pé mustahabu ni so that ọ̀rọ̀ pé fàdélà ní àwọn sọ pé fàdélà ń bọ̀ wọ́n sọ pé fàdélà ń bọ̀ wọ́n sọ pé mustahabu. ọ̀dọ̀ máa sọ pé nadun àbí mandub so that gbogbo àwọn dọ́là yẹn fàdélà nadun mandub òun túra wọn gẹ́gẹ́ báyìí sọ síwájú ọdún tí anábì ṣe tán sì tán sì sọ ṣàdéhùn pé ẹ̀sán bẹ́ẹ̀ fún yàn ẹ̀hẹ́n so that ǹdá n tí ó jẹ́ sunna ń tiẹ̀ anábì ṣe sallallahu alaihi wasallam wọ́n ṣe láti hàn wọ́n sì dùn mí ma ó tún wà arkọ́ ó tún ga ju nẹ́bù lọ ẹ bá sọ lápẹ̀rẹ̀ lẹ́yìn àmì ìgbà so látara bẹ́ẹ̀ àwọn kan sọ àwọn kan mustahabu ni. مستحب من الندب نعم ماذا الإمام مالك رحمه الله عليه ماذا يجي عنده bẹ́ẹ̀ni alimam ṣáṣọ rahim ala ọdún sinadu alana ka kí wọn fọ kí wọn fọ méjèèjì kótó kótó ti bọ ti ṣẹlẹ̀ ọla abẹ́rẹ́ tó ti ṣẹlẹ̀ so that bẹ́ẹ̀ni àmì ìṣèpé ọ̀ràn yẹn ni àmì ìṣe yàtọ̀ láàrin àmì ìṣètò láàrin oorun oorun oorun alẹ́ àti oorun tí èso oorun alẹ́ àmì ìṣètò láàrin pé tí àwọn bá jí tí àwọn bá jí níbi oorun ẹni tó bá jí níbi oorun sódà dandan ni kí ó tẹ kó kó kó kó fa ọ méjèèjì àwọn mí nìyẹn rárá àwọn mí sọ bá jẹ pé níbi tó ti tají kì í ṣe bí ọrùn ìgbàni pé èèyàn máa ń tajú náà ní tẹ̀sí bí ọrùn èèyàn máa ń tajú náà ní tẹ̀sí bí ọrùn bóyá ó ti fọ́nú fọ́nú ti dàgbé lọ ọkàn tajú lẹ́sẹ̀kẹsẹ̀ sọ́ni eléyìí kì í ṣe dandan kó fọ ọwọ́ rẹ̀ eléyìí kì í ṣe dandan kó fọ ọwọ́ rẹ̀ sèǹtẹ̀ rẹ̀ pé súnmọ́ ni àdé mustapha bọ́dà àti sọ̀rọ̀ but níbi tí a fa sọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ àwọn akẹ́sọ̀ pé nítorí káfọ́ sọ báyìí ni pé fàlàbúdà ní gáàsì ìyàdẹ̀ yìí ti dandan ni kó fọ ọwọ́ rẹ̀ méjèèjì yìí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ìtàfàbí sọ bẹ́ẹ̀ fẹ́ni tó bá mọ̀ pé ọwọ́ àwọn méjèèjì ṣe kí ni ẹ̀gbìn ti wà ń bẹ̀ nítorí wọn pé ọwọ́ méjèèjì ó ti mọ̀ mọ́dájú pé ẹ̀gbìn wà ń bẹ́ẹ̀ wọ́n rí pé ìṣesí mẹ́ta wọ́n lè wà fẹ́ tí wọ́n fẹ́ ṣàlọ́lá. Wow.

kí wọ́n ṣe ìyẹn ni pé ṣe ṣe ìmejì pé ǹjẹ́ ẹ̀dùn ń ọwọ́ àwọn àbí kò sí ẹ̀dùn bẹ́ẹ̀. tí ti tí ó ṣe pé tó wà nǹkan tó ń tàn fọ kò fi jẹ́ pé kò fi jáde kó nu iye méjì torí pé anábìsẹ̀ kò sọ́lọ́ lọ́wọ́ sọ́nà dá àmà yàrá ìdókè aláma náà yàrá ìdókè ọjọ́ náà tìrìmìrì ní hadith náà tìrìmìrì ní pé anábìsẹ̀ kò sọ́lọ́ sọ́nà bó tí wọ́n fi tí wọ́n wà lójú káfílà ti káfílẹ̀ káṣí tí òru wà lójú. لأن الحديث الصحابي أن من بشير رضي الله عنه مع أنصار الصحابة رضي الله عنه مع أنصار الصحابة إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمون هناك من الناس فمن اتقى الشبهات وقد استبع لدينه وعبده ومن وقع في الشبهات وقد وقع في الحرام من آخر الحديث صدق انت بقى تلوجه ف يا بعد ما سألنا تكين الشيء كانت توصل بالجنبه وانه دا كين الشيء كانت وجبان بين نعم tí n tó sì fa àwọn ẹni pé àbí ẹni tí a nípa pé tí a bá ti inú àdéhùn yóò fa tí a fi ṣe àpẹẹrẹ tọ́jú masáàlù khilaf àbí inú tọ́jú sáàlù khilaf àdéhùn yóò wà ní sọ̀yẹ́ náà pé àwọn ní sẹ́kọ́lá ní inú nìyí fàzíyàsì fìlíyàdàhù sàlátà kọ́bí ayélujára máa ń fìlì náà àbí fàlàyà lùmẹ̀sì. إذا استيقظ أحدكم من نومه فلا إذا استيقظ أحدكم من نومه فلا يلقي فلا يغمس يده يده في الإناء قبل أن يغسلهما فلا فلا يغسل يده في الإناء قبل أن يغسلهما برواية فلا يدخل يده فلا يدخل فلا يدخل فلا يدخل يديه في الإناء قبل أن يغسلهما فإنه لم لا فإن فإنه لا يدري أين باتت يده èyíkéyìí ẹni tí ó bá jí nu wa anábìyẹ kó sọlọ sọlọ èyíkéyìí tó bá jí nu wa kí ó tàn sí ṣàlọlẹ bá ṣàlọlẹ kókó fọwọ́ rẹ̀ fàlíyẹsì ẹdá ẹdẹ tàlàfà kọfọ rẹ̀ láìmẹ́ta ọ̀rẹ́ ní ìgbà mẹ́ta kọbla ayé tìkìláàbù má fìlẹ ìmọ ndomi fàlíyẹsì ẹdẹ fìlẹ ìmọ kọbla ayé tìkìláàbù fàlíyẹsì ẹdẹ fìlẹ ìmọ. في الإناء قبل أن يغسلهما فما تيرى بنو بنات ولا تجلسوا صلاة أتم إذا استقر أحدكم تنو قلق باجي أنا دي سأقول سيئن طلعت دي كنا داجة قوي أول في فارق أنا قد القرآن يعني كيف قال لي يغسلهما تبقى عمرو الله أنا قد قوي kìí sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà ní sẹ́ ẹ̀rọ tó kúndé pọ́nrọ̀ yẹn náà ní ibi tó pé fàlẹ́yà ní sùnmọ̀ kọ́mọ́ tí ọ̀rọ̀ méjì bọ́ ẹgbẹ́ dàlú wa la ṣe àlámù ẹni ṣe náà yóò àmì bíi ìsìnzánu so that tí a bá ti sọ pé kéèyàn má ṣe nǹkan tí wọ́n ní pé kéèyàn ó ṣe nǹkan tí ọjọ́ dà kejì rẹ̀ tí wọ́n bá ní kéèyàn ó ṣe nǹkan ìtumọ̀ ẹni pé kéèyàn má ṣe nǹkan tí ọjọ́ dà kejì rẹ̀ ìtumọ̀ ẹni. mo ní kí wọ́n ní alámù ẹni ṣe نهي عن ضده استلزاما والنهي عن الشيء أمر بضده استلزاما نعم àwọn tí wọ́n sọ pé rárá kìí ṣe ọ̀ràn yẹn àwọn ní torí pé nàtàlà ti sẹ́kọ̀ sọ́lọ́ lọ sọ̀rọ̀ fàyínà hùlọ́yà bẹ̀rẹ̀ ẹ̀yìn àbá tàbí ẹ̀dú nígbà tó àlèlúyà yìí wọ́n wà tó ṣak pé wọ́n kálukọ̀ mú tí wọ́n fọ́ wọ̀ rẹ̀ ṣe nítorí wà lọ́wọ́ rẹ̀ ṣe ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ àbẹ́òsí lọ́wọ́ rẹ̀ wọ́n sọ pé tọ́ba ẹ̀kọ́ bá ọ̀ràn yẹn bá ní wọn ò ní àlákọ̀ wọn ò ní gbẹdájọ́ wọn lórí ṣak oṣù tí wọn bá ṣe méjìlél lórí lórí pé aṣáku láàrin wọn tó bẹ́ẹ̀ fọ́ ìdè méjì ń fi ń gbé iyèméjì sọ láti ọdún wọn pé kì í ṣe ọ̀ràn yà sunna ni àbí mustahab so bákan náà àwọn sọ pé àwọn tó sọ pé kìí ṣe pé ibi orin nìkan kó làbí àwọn ẹ̀ṣẹ̀ lọ́la náà wọ́n ń tọ́lé pé àlèkè káàbù kì kìí ṣe pé ọmọ ní kékeré ọ̀tá tajú kìí ṣe pé ibi orin nìkan ní tí wọ́n ṣẹlẹ̀ ìyẹn lè tají látara látara kí wọ́n dákú bí ẹ̀kọ́ dákẹ́ lọ́gbọ́n àbíkọ́ fọ́nfọ́ra. ọ àtàjú lọ́gbìnrin so wọn ní ó lè ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ lọ́nà tàbí bẹ́ẹ̀ jíjà náà sọ pé ìlà sẹ́kọ̀ọ́ àdúgbò mi náà mi so torí bẹ́ẹ̀ káfíń pé ibi òun nàná bí òun níbi àdéhùn yìí torí pé ẹ̀dọ́mọ̀ sọ pé túlẹ̀ tí a ti ń tajú ṣe bíbi tí a bá ti náà ní a so ọ̀rọ̀ mi kí wọ́n kéré pé ìtajú ó ṣẹlẹ̀ níbi nǹkan mi nàná bí sọ pé mi náà mi sallallahu alaihi so that àná bí sọ pé mi náà mi ń tẹ̀lé sọ pé mi náà torí pé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀run tí wọ́n yàtọ̀ sí wa sọ̀rọ̀ náà sọ pé ẹ̀rọ sẹ́kọ̀ wà hádùkù mo ti dájọ́ ọ̀kọ́ wa mi náà mi hì wọ́n sọ pé mi náà torí pé anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ tàbí ètò àtànámù àìnáhù wàlá ìyànámù kálùbù ojú anabi wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkàn wọn kì í sùn láti fáwọn ojú ó sùn ọkàn sùn so that látara bí wọ́n sọ pé ìṣe àlọ́lá fún ẹni tó bá sùn gan tó bá kó bá ti fún gan náà kì í ṣe kì í ṣe pé dandan ni sí pé sunna ni àbí mustahab bẹ́ẹ̀ ni àwọn tó sọ pé ohun ọ̀sẹ̀ yàtọ̀ sí ti ìtàlẹ́ wọn ni anábìsọ kó sọ sọ ẹ̀yìn náà bá tàṣẹ dùn ìyẹn ni pé ẹ̀yìn náà dàkún ẹ̀yìn náà ẹ̀yìn náà bá tàṣẹ dùn àgbẹ̀sọ́tà dọ́lọ̀ òun a máa ń lò fún alẹ́ ni àkókò alẹ́ ni ẹni tó bá sun alẹ́ tó bá dé tó bá kírun lórí ọ̀sẹ̀ náà ní ọdún sí ìṣá wọ́n fẹ́ lọ kí ìṣá rẹ̀ ní tó máa pè dandan ní kó tó wọn fọwọ́ nù wọ́n dẹ̀ àtàwọn pè dandan ni so àwọn tó sọ pé àwọn tó àwọn so tó bá pé ọ̀rọ̀ ọ̀sán lábá sùn kí ó sì pè dandan ní kó fọwọ́ torí pé gbólóhùn bá tàbí ìlú fọ́sàn ọ̀bẹ̀ tó táwọn ìlú fọ́sàn so ọ̀rọ̀ yẹn nù ọ̀rọ̀ yẹn náà wà ọ̀tọ̀rọ̀ pé dandan ni èèyàn sùn oorun alẹ́ àti oorun ọ̀sán ni o dandan ni kí wọ́n fọ́ sábàbí ṣàlàlà àwọn ẹni ọ̀rọ̀ alimam dawud abdulrahiri rahmanullah so that àwọn nípa pé sábàbí ṣàlàlà so náà nìyẹn pé dandan ni kí wọ́n fọ́ àwọn méjì bẹ́ẹ̀ ni eh, alimam. Eh, alimami malik ahmad mada bàbá ìjọ kó súnmọ́ yìí ìṣẹ́ tó ń ṣàrí ní man gafara eh, yadayhi qabla an yatawadda kana tahudan li jami'i badani wa man lam yasil yadayhi qabla an yatawadda kana tahudan li a'da'i wudu'ihi حديثي يوان سنن سنن الإمام بحقي سنن الإمام دار قطني سدان حديثي يلي حديثي يلي ọ̀lẹ̀ so àti pé masala sọ́rí tọ́ni tí hadith yẹn wá fún sọ́rí padà mẹ́nu bá ń di sọ́rí rán tásínì nìyẹn náà àwọn àbọ̀dọ̀ àtọ́ nínú náà. ولسنة الوضوء غسل يديه قبل دخولهما في البناء والمضمضة والماء. أنا أنا بنفس إدراك أول شيخ أخطأ جميع في قبل قبل إدخالهما في الإناء روى عن صبري رضي الله ṣùgbọ́n torí pé ní ọwọ́ ìwọ nu adájọ́ tàbí ṣàlàlá ìrìn yà máa ń tọwọ́ bọ ibi tí adájọ́ tàbí ṣàlàlá ìrìn yà máa ń ṣe kíni wọ́n ń lọ pé kúbla ìdíkàlẹ̀ ìhìnà ṣùgbọ́n ìhìnà náà wọ́n sọ gbọ́n afá máa wà sójú afá láti máa lọ pé tí imam imam sheikh náà dá inú àdúgbò kan wà ní tí wọ́n bẹ̀rẹ̀ òní pé kí wọ́n tó tọ́ ọ̀bọ̀ ọdún dàgbà lánàá ní wọ́n bẹ̀rẹ̀ òní náà. wọ́n mọ̀ mọ̀dọ́ sí nínú súnmọ́nà lọ́la wọn náà ní àlùmọ̀dọ́ gẹ́gẹ́ bá ṣe pé ní التبريد من من هنا هنا المضمضة المضمضة kí èèyàn bomi sẹ́nu kó wá fi gbẹ̀rù báyìí kó wá tu níjà mọ́dọ́nà èyí ló péjú sífà rẹ̀ bí a ṣe ń ṣe mọ́dọ́nà bí a ṣe ń bomi bí a ṣe ń fọmi yọnu níbi àlùwàlá wọn ní kí wọn bomi sẹ́nu ẹ̀yin ọ̀pọ̀ máa fi àfihàn ni kó wá bomi sẹ́nu ọ̀rọ̀ yóò hàríkà hù kó hàrákà ẹ̀ fọ́ọ̀mù yàtọ̀ láhùn so lẹ́yìn ìgbà kéèyàn wá tu ti jẹ́ mọ́dúnmọ́dún ọ̀nà yìí tó pé nù tó pé nù sífà rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ṣe nù torí pé ìtumọ̀ mọ́dúnmọ́dún òun náà ni tahrik kéèyàn ó ṣe kìkan rẹ̀ òun ni wọ́n pè mọ́dúnmọ́dún. وصاحب نبهته نبهته لينهض إذا القرار بعينه تمضمض وصاحب وصاحبين البحث وصاحبين البحث جزء الهداء إذا الكرى بعينه تمض مضى أنت tọ́jọ́ tẹ tọ́jọ́ alẹ́ bí ọ̀hún àbẹ́ ẹ̀rọ ọ̀rẹ́ ọ̀hún tó bá ti sùn báyìí ọ̀hún zanji lẹ́yìn hadọ̀ láti kókó dìde ìdá kàrọ̀ ọ̀bẹ ẹ̀yìn hí sàmàdùmọ̀dọ̀ nígbà tó ń bá ń sùn tó ń bá ń ṣeré lójú ọ̀la tí ń lọ tí ń lọ tí ń bọ̀ lójú ẹ̀ ìyẹn ni pé tó ń bá ń fi lójú ọ̀la yìí tí ń tòde nù so tàmọ́dọ́mọ́dọ́ òun ni kí àtàhárùk àmọ́dọ́mọ́dọ́ òun ni àtàhárìk ìdáńtọ́ bá ti wá fọmi sẹ́nu tí ọba fọmi tí ọba ti gbẹ báyìí tí ọba ti gbẹ ẹnu bó ṣe ìgbomi sẹ́nu yóò pé iyọnu yóò pé inú àlọ́lá mi ṣùgbọ́n hal yìí zi òhùn rálík àwọlá yìí zi òhùn ṣé yóò tún ṣe àdó ni tún ṣe nítorí àwọn ni pé ẹni wọn dà àwọn kan ní yóò tún ṣe tó bá kàn bọ́mí sí ẹ̀dá sáà yá kó wá tu bẹ́ẹ̀ náà àbí tó bá gbé mi wọn ni kò sí kò ṣe kò ṣe kò ṣe mọ́dúnmọ́dọ̀ kò tó ní gbóni bó ṣe kó gbóni wọn ni yóò ṣe wọn lọ́tọ́ dọ́gba ni pé kò ní tún ṣe ẹni pé kò pé àmì tó ìgbà ṣẹ́kọ̀ pé ládàrọ̀ nígbàgbé ẹni tí ó ṣe kí ni tó ṣe pé tó tó àmì wọn dọ́dọ̀ المضمضة لكن شيء يبدو مثال رأس المدراء oṣù tù kò ní gbé mi. àwọn mẹ́ta máa ń ṣe nǹkan mí wọ́n tún máa ń ṣe nǹkan mí ọ ni pé wọ́n rà fi ọwọ́ wọ́n fi gbóyin ọ̀rá ẹ̀. eléyìí kò sínú mọ́tòmọ́tò kò sínú yíyọ ni mi ò sínú yíyọ ni torí pé ìfọwọ́dọ́ni tí à ń fọwọ́ dọ́nu báyìí tí à ń ṣe fọwọ́ dọ́nu. eléyìí èèyàn ń fọwọ́ ronyìn nù ronyìn nù sí àṣẹ yẹsàkù bí yẹsàkù bí ìsìdáìhì àlìsíyàkù ìsìdáìhì kí àwọn fi ọwọ́ ṣe kí ni ronyìn náà lè yẹn sọ náà lè yí tẹ̀ àṣẹ èèyàn ṣe kí ni èèyàn kì í yọ ni ìyẹn ni pé ní ìsàṣẹ musamman alimababa في lọ́wọ́ في lọ́wọ́ في lọ́wọ́ وفي lọ́wọ́. مثل لا بأس انه شغال اي في العرف في العرف الشرعي سلم انت جاي ما مضى شنو بقى يوم وطني انا بقى في يوم وطني دي وقت في وقت اللي في وقت ده كما تنقل òní tàfi ń yọnu àbí brush tó bá dọ̀ sí mi pẹ̀lú yóò yóò ṣe yóò bomi sẹ́ni yóò sì tàn fífẹ̀ láì ṣe àṣekínì yẹn ṣe abẹ́rẹ́ àlọ́ yà wà yọnu báyìí wọn kò sínú yíyọnu rárá nítorí ẹ̀yọ́ alùpùpù àbọ̀ ló ṣe kí ní lọ́yà kó tutù hmm. alimadumada walisinshak bẹ́ẹ̀ ni nínú àwọn súnà àlùwàlá ó náà ní alisinshak alisinshak kí èèyàn ó fọwọ́n sí mu ní díndín alisinshak mu alisinshak jazbul ma'i ila al-anf ma'i ila al كيف فالسين من جده أنا فلان يستنشق الهواء تين بان فأتمو سين أتمو تدا so يستنشق الهواء so الاستنفار وني كي أوفا مسيتا متى فاسمو كفاس تقدا يعني إخراج الماء من الأرض ومتى فاسمو كفاس تلايا قدام èèyàn fàṣọ báyìí so kí wọn fà pàlà so wọn ni alistinsar àbí alimtisar bẹ́ẹ̀ jẹ náà wọn ni àhàdìsá wọn gbà ṣàlà gẹ́gẹ́ bí àwọn ìdílé pàlà máa sọ ṣàlà tààlà so ṣùgbọ́n àwọn tọ́lùkì alistinsar ń tẹ̀ alimam Khattabi rahimahullah wọn ṣe ṣàlù náà wọn ṣe ṣàlù sunan alimami Dawud wọn ni alistinsar. látara nasara nasara òun náà ni al-anf imú so tí wọn bá ti abomi tí wọn ní istansara bí intasara but àwọn onídìí lágbàá gan tẹ́ pé ẹ̀jẹ̀ lára mi tàfà sùn àwọn sọ pé al-nasratu tọ́rọ̀fù al-anf wọn pè apá kan yín sọ̀rọ̀ wọn lọ́tẹ̀ ọ̀rọ̀ wọn lọ́tẹ̀ àbí ìtumọ̀ yìí wọn bá sọ pé istansara bí intasara ẹni pé àwọn fa omi sí ìmúna yẹ́n jẹ́ pé kẹsẹ̀ gbogbo múna fi yẹ ẹni sí bákan náà rà mí ọ̀rọ̀ méjèèjì so that alimam Qurtubi rahman ọlọ́nà àwọn ṣòro àṣùwọ̀ sahima Muslim àwọn sọ pé alisinshaq àti alisinsaru yẹn bí ìtọ́jẹ́ òní pé kí wọ́n lo nǹkan fún ìbẹ̀rẹ̀ nǹkan kí wọ́n lo orúkọ kan fún ìbẹ̀rẹ̀ rẹ̀ kí wọ́n lo orúkọ náà fún ìparí rẹ̀ náà ni. so torí pé wọn àdé pé wọn lè sanṣẹ́ bìmọ̀ xerèhì fúnmọ̀ ní àǹtàfẹ́ wọn sọ náà mùsùlùmí ìwà ìfọ̀rọ̀ náà mùsùlùmí pé kéèyàn ó fa omi sí mú mọ́nìkẹ́rù òun ní ihò ihò mú báyìí méjì gbàtà pé méjì ni ó sì wà nípò náà sọ ní mọ́nìkẹ́rẹ́hì lọ́gàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. من خيريه الفضيلة من رسالة عمدة أحكام من خيريه لغة عمدة الابتدائي ممكن كما في ذكر لبكش ورام من من خيريه الاتباع سوزاي دان سيطيع على وقتي من تين من تين من تين من تين أفضل من وكش للاتباع لاتباع كثرة التاء so لغة لغة كتامبه ونمنخور manhur ọdọlẹ yìí hó múnà níjẹ àti sàlàyé ọdọlẹ yìí di ọdọ tàkà ṣẹlẹ ọdọ ọdọ tàkà ọdọ dẹdà dọwà ọdọ hàmdu. ndí hadith àti ọlẹ́yọ̀sánṣẹ́ bimankhire yìí sọmọlẹ́ yẹn tẹ́fẹ̀ pé kọ́ fọ́ méjèèjì lọ́wọ́ abẹ́ gbólóhùn lọ́wọ́ abẹ́ kọ́ fa omi sí inú méjèèjì ihò méjèèjì kó ìṣèkìlì àwọn ẹni pé kó fín omi sí mú òfò méjèèjì ó sì fà yọ padà ó sì fà padà ìyẹn kọ́ fà síta padà àwọn onímọ̀ àwọn afẹ́ni tọ́lá sábà ní mọ̀sẹ́kọ̀ tí wọ́n fi máa lọ gbọ́nà bẹ́ẹ̀ padà pé alẹ́sìnṣákọ́ lẹ́sìnṣáàrú alẹ́sìnṣákọ́ lẹ́sìnṣáàrú ìfọ̀mísímọ́ àti fàjáde wọ́n ti pa àwọn míì sọ pé àwọn míì sọ pé gbólóhùn yìí alẹ́sìnṣáàkù wọ́n lè lò fún fífọ̀mísímọ́ àti fífọ̀míjáde padà oníjọ́ mi lọ́sẹ̀ wọn ti dákọ̀ ẹ̀yọ̀kan ẹ̀yọ̀kan máa ń túmọ̀ méjèèjì ní wọn sọ pé alintisaru àbí alintisaru a máa ń lọ fún méjì náà jọ́nà lọ́sẹ̀ jẹ́ pé àárín àwọn àdéṣọ ìhẹ́yìn àdéṣọ àdéṣọ ìyọ̀dọ̀ láà من تواضع إذا تواضع أحدكم أبي من تواضع فليستنصر فلينتصر إن بداية فليستنصر من الصحيحان في المعطل مالك إيه كي ينتظر ولا كفر مثل ما قلت غدا لقدا dẹ́gbẹ́sẹ̀ omi tí wọ́n bá fà sí mu ẹni tí wọ́n bá fọmi sí tí wọ́n bá fọmi jáde padà wọ́n ti fọmi sí mú náà nìyẹn lórí ọ̀tá bá ti rí pé wọ́n ti lò kánú méjèèjì ó ti túra wọn náà nù torí pé tàrázò ń bẹ láàrin méjèèjì ìbátan bẹ láàrin méjèèjì nígbà tó pé àlè friendship tí wọ́n bá lò sí nfa ẹni tó bá fọmi síta dẹ́gbẹ́sẹ̀ náà ṣe kí ni wọ́n láti fà sí mu so àwọn àdìrán àtọ̀ dùzùm ni wọ́n tẹ̀ wọ́n ti túra wọn ṣùgbọ́n kọ̀ọ̀kan ní tùmọ̀ sí lẹ́ẹ̀fẹ́ méjì náà bá yàtọ̀ síra wọn ọba máa ń lo kọ̀ọ̀kan níjọ́ mi fúnra wọn àbí kí wọ́n lò kan dípò méjèèjì so ọ̀lùmọ̀dán tó fi wà lè sìn ṣáko ọlọ́run ṣe ọlọ́run ọgbà ẹ̀sìn àwọn ọmọ ṣe àwọn ọ̀sùn pẹ̀lú ògbọ́n láwọn ọba nàbìtà àdédú so ẹ̀rí bá níbi tá a ti dúró náà sì bẹ̀rẹ̀ ní ṣàlàtàlà ẹ̀rí lọ́gbẹ́ mọ́dọ́mọ́dọ́ àti sìn ṣáko ìgbẹ́ ń kílọ̀ àwọn onímọ̀ ọ̀dẹ́ ṣe súnà ní àbí wájìbù ní ṣe àtàlùwàlá àti àti ilẹ̀ ṣe bákan náà ní ìdájọ́ rẹ̀ àbọ̀yá àtàlọ́dà rẹ̀ ní ọ̀nà àbàlàwà tí ó ní náà. Ah, ní wa àǹtà fàdébà fún wa fẹ́ràn wọ́n jẹ́ kálá bẹ̀rẹ̀ sọ́kọ́ jẹ́ kálá jẹ́ kálá lọ sí ìgbà ìbẹ̀rẹ̀ sọ wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم